eré tó tó fi àánú àti ẹbí lọ́wọ́ padà sí gbogbo wa ilé ní ọ̀dọ̀ ìyá onítọ́mà ọjọ́ kejìlá nínú oṣù sọ́fà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànlélí ogójì ìjọ ìkàlẹ̀ ìsọlọ́lọ́ àyẹ̀sọ́láńtì السلام عليكم ورحمة الله وبركاته pẹ̀lú àná ọlọ́run ọba tó hánà áàbù máa tẹ̀síwájú nínú ìdábí jáàmù ìgbàyà lẹ́yìn mọ́tàlì tíra ti sọ nípa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìmọ̀ ẹ̀sìn àti ọlá tí ń bẹ̀kù ẹnu ni abáwọlé tá a fẹ́ wọlé sílé wọn náà ní báàbù jáàmù ìnáṣọ̀rẹ̀ láìpẹ́ ẹnu ọ̀nà kan tó fi yí pé ó kó sínú lẹ́nà ṣẹlẹ̀ láì nípa bóòlù àti sẹ̀mọ̀ká. a lè pé nínú kẹta ti sọ lọ́rọ̀ tẹ́lẹ̀ ọ̀sọ̀ nípa pé ọwọ́ àlẹ́ láì àkọ́kọ́ ìmọ̀ àwọn ni a ní ìyà kí ni ẹ dá níyà tó lè ṣe kí ni ẹ tẹ́ ti gbọ́ tùmọ̀lìfà kéèyàn gbọ́ ọyẹ tùmọ̀lìfẹ́mù kéèyàn ha tùmọ̀lìhámàlì kéèyàn lò lẹ́yìn náà kéèyàn sàǹkà ànáṣì. àwọn abẹ́ sọ nípa títan ibi mọ̀ọ́ká wọn ni pé kéèyàn fi mọ ẹlòmíì. حديث عقبات عمني على بابه هنا حديث سهل بن سعيد بن سعد هنا النبي صلى الله عليه وسلم صلى الله عليه بن أبي طالب رضي الله تعالى عنه أن إلى أن يهدي الله بك رجلا واحدا قلم جوال ونما عرفني كان خير لك من حمر النعم كل رقم جو لكم قالوا أصبح فعل ليوم خيبر لكي بعد كاتواجن بعد ذلك كتاب فتح المجيد pẹ̀lú yìí bí bá ń kàn kankan àti ń sọ fún wa nípa òfin tó bá yé wa ká má fi gùn ká tó jẹ́ kọ́ńtà ti ara yé ká sọ di mímọ̀ fáwọn yìí ká fi káwọn yìí. bákan náà nínú hadithi mi òun náà ní hadithi àbí rọ́ọ̀kẹ́ wọn náà ju sọlá wọn àtàlà ń lọ fún àlè ibn Abi Talib rọ̀dí ọlọ́wọ́ sọlá àlè wọn àlè ẹ̀rẹ̀ àlè ẹ̀ aláyẹ̀dẹ́ ìtọ́rọ̀ jùlọ tọ́lọ́n bá lọ fi ọ̀nà mọ́ ẹnìkan látọwọ́ rẹ̀ ṣẹ́yìrù lẹ́ka mímọ́ tọ́lá àti àlejò sàm ó lórí pọn ju irun tí ó rùn yọ lórí ẹ̀rọ ẹ̀rí àdéhùn eléyìí náà sọ fún wa yìí pé àdéhùn tó bá yé wa tá a yẹn a tún ara yẹ bákan náà náà àhàdéhùn mi ìwádìí eléyìí dọ̀yìn òun ni hadithi tí wọ́n lọ fi àbíkó sí àdìgbò yìí rọ ọ̀dì ọlọ́run tẹ̀lé àn òní mọ̀sálù lẹ́bi ẹ̀dá àlàmùlẹ̀ àyè àpẹẹrẹ ẹni tí ń kọ́mọ̀ wà láyé ta hajjá sóbi yóò sì fi bá àwọn èèyàn sọ̀rọ̀ kàmọ́sálù lẹ́bi yẹ́kìlìzú yẹ́kìlìzú àgbàdàdà wà láyé òfin kòmí. ọlọ́dẹ àpẹẹrẹ ẹni tí ń kó góòlù jọ tí ó sì ná nínú ẹ̀ ìwé eléyìí ọ̀dọ̀ àyè nítorí ẹnìkan tó ń pè ní ابن لعيرة وهو ضعيف ابن ابن لعيها هو ضعيف لذلك كان حديثا ضعيف يعني ينبغي وفي وقع فيها ولا في حديث يدي لكن أنا الجواب في جوي وما أثر للي ولذا لا تدخل ابن عباس رضي الله تعالى عنهما onímọ̀sálù ẹ̀ǹbí láàyò ìrùbù sọ̀hìbù àpẹẹrẹ mímọ̀ tó ti pẹ́ ní tọ́mọ̀ ọ̀sà ìhàn rẹ̀ ọkàn wà lára rẹ̀ ní àárín kàmọ́sálù kàmsì láàyò ìfòmí tó sọ̀hìbù. yẹ ẹgbẹ́ ta lọ fi ọ̀rọ̀ yẹn ti ni òlà láàfin yẹn lè gbádùn ọlọ́dà yẹn jẹ́ pẹ́pẹ́ ọ̀rọ̀ èyí tó já sí wípé ẹni tó ní kò nọ́mbẹ̀ rárá nínú àwọn ìdí tọ́sẹ̀ gbélé yẹn ń gbà wọn kó gbogbo tórókù àwọn ọ̀nà tọ́tọ̀ wájọ ọ̀padà lálàáfíà òun náà ni èyí tó látọ̀dọ̀ ẹjú òkú látọ̀dọ̀ náàfíà tọ́jọ́ mọ́wúlá ìdènà ọmọ rọ̀jì ọlọ́run tọ́lá àdúgbò wọn ní àbdùlá ìbọnà ọmọ rọ̀jì ọlọ́run tọ́lá wọn wọn ní ọlọ́run sọlọ láàyò ń fa omi ìgbò káàdì nínú ẹ̀. wọn ni hadith eléyìí yàní hasanu ìtọ́rọ̀kẹ́ ọ̀padà jẹ́ àdéhùn sí ọlọ́láàfíà pẹ̀lú gbogbo àwọn ọjọ́ ọ̀nà tí ó tún padà gbà wá àkójọ lọ́sùn àkójọ lọ́sì. wọn ni ọ̀ṣẹ́ fi ṣàkíọ́ wọn sọ pé hadith yẹn kọ́ ọ̀padà lálàáfíà àrínú hadith àbí àtẹlẹ́gbọ̀n tó dín náà gbà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà sínú àwọn àsáàrò mi òun lè tó tún wá látọ̀dọ̀ Salman al-Farisi tóun náà jẹ́ olùsòkè yìí lásán pé gbàdá padà fún ogun tó ń fi ọjọ́ hadith yẹn padà lálàáfíà Salman al wọ́n rí ọlọ́ọ̀bù sọ̀rọ̀ ẹ̀ wọ́n lè ẹ̀ ń ikọ́ ẹlẹ́rẹ́ ìmọ̀ dáàmọ̀ sáàbí báwọn èèyàn sọ̀rọ̀ kàkàǹdín láàyè ń fa kùránì mí wọ́n dàbí pẹpẹ ọ̀rọ̀ tó yàn ọ̀nà ń bẹ̀ náà bákan náà Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu gbogbo àwọn àtàrò àti hadithi yìí kí ni tú ìtumọ̀ pé mọ̀ dáadáa ti mọ̀ ká má ti pamọ́ ká fi kọ́ àwọn èèyàn. Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọn ni lam yukhaz ahadun bi talab al-ilm hatta ukhida ahadun bi badl al-ilm àní gbàlùkáwà ní dandan ọ̀sà kọ́mọ̀ lọ́wọ́ ẹ̀ ìyá aláìmọ̀kan ni ọ́ ọgbọ́dọ̀ kọ́mọ̀ títí dáàbì gbà lọ́dọ̀ olùmọ̀ àlùkáwà ní ìbáṣẹlẹ̀ ẹ̀mí ìlìjọba pé ìmọ̀dọ́ ọmọ ìjọ ní ẹ báwọn aláìmọ̀kan ọmọ ẹ̀fọ́ aláìmọ̀kan aláyọ̀ lè má bẹ̀ gbéra olùmọ̀ ní dákẹ́lì <laughs> ọ̀hún lẹ́sìn ni pé ọ̀pọ̀lọpọ̀ wà lọ sí ó bí kí wọ́n máa pọ̀ sí yẹn lọ́dọ̀ kẹ́ni tó wá ń wọ̀ sí lọ́jọ́ dìde wúrí àkóhùn fẹ́ lọ kọ́ mi. ni wọ́n fi sọ wípé ànígbà lùkáwàdì lọ́jọ́ ẹni tọ́jà láìmọ̀ kẹfẹ́ èyí ṣe tí òfin kọ́ mọ́ títí táàbì gbà lùkáwàdì lọ́dọ̀ àwọn olùmọ̀ bèbá tẹ̀lé ẹ̀mí elijó ha ebe ọyẹ kí wọ́n lè ná ìmọ̀ fún àwọn ẹni tó jẹ́ aláìmọ̀kàmọ̀kà. lè àtúntẹ̀lé ẹ̀mọ́ torí bọ̀ alára ni káà ní kọ́ tẹ́sí mọ̀ wípé ni wọ́n bá jẹ́ aṣáájú òun lọ́gà lóbi agbẹ́ yẹn tọ́jà láìmọ̀ kan àdìmọ̀tò kó ti jẹ́ tòfin kọ́mọ̀ ṣùgbọ́n wọn ó fi olùmọ̀ jẹ́ wọ̀dà òyìnbó lọ́pọ̀lọpọ̀ gbà kó dẹ̀ lómi ti dàgbà wọn kò máa dà á láàmú lórí kó tó olùmọ̀ yẹn ni أبو يزيد آه، بن أبي الجم لطن ابن قاسم أن كنا من قاسمي كما هما كيو من مالك بن أنس رحمه الله أن كنا إذا ودعنا مالكا أن دعا ماله تقول كل من مالك يبقى أبي معلولي لين ذا بكيو دينيكا يقول لنا ثم مالك ما صبوا على أن اتقوا الله أدعوا لهم wọ́n ń ṣòro àádọ́lẹ̀ ìmọ̀ ìmọ̀tẹ́ ẹ̀kọ́ yẹn máa fi pamọ́ ẹ ti káwọn èèyàn wà á lè mú wà á ní ẹ fi pamọ́ èèyàn wọ́n láti tó mọ̀ ẹ gbọ́dọ̀ fi pamọ́ wọ́n ní ọdún mọ́ lè fi máa ń sọ fáwọn èèyàn. bákan náà nù hadith mi tó ní ọdún dọ̀ọ̀yìn ọ̀nà aṣáá ó fún mi lóhùn àádùn àádùn ní sọ́bẹ̀ wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ hasan wọ́n ní òjijì kéèyàn kọ́ ìmọ̀ ọ̀yà àgbàlagbé ó sì fi ṣiṣẹ́ tó ń mọ yọ àlèmọ̀ lẹ́yìn náà kọ́ wa tó fi kọ́ ẹ̀. ṣùgbọ́n àdé tẹ̀lé àdé fi sọ́tọ̀ àyè tó yẹ nítorí Abu Khaysama ọlọ́gbà wa nọ̀ọ́yìn ọ̀sánàdù rọ̀mọ́nsálì. bákan náà nínú àwọn àṣàrò mi látọ̀dọ̀ Ibn Shihab wọ́n ti mọ gbọ́ tó sọ báyìí pé mọ gbọ́ ó ti kú síbà ní ọjọ́ ọdún wọ́n wá sọ báyìí pé ìnàlẹ̀ ìlmà yóò bá lọ́kọ́ wọ́n ti fẹ́ rí mọ̀ kẹ́mẹ́kẹ́mẹ́ ni wọ́n sáré gbà ọ́ ìmọ̀ ní fẹ́ kò lára ọ́ bí ó ti kò lára ẹni ó ní mọ̀lẹ́ má sí láyé mọ́ ọ́ torí bẹ́ẹ̀ fọmọ nǹkan náà ń dàrú ẹ̀ torí bẹ́ẹ̀ ni tí mo bá wà lọ́dọ̀ rẹ̀ falẹ̀ ń ṣòkò kọ́ya sọ ìmọ̀ yẹn ká wọ́n yí lọ́jà fi hàn kọ́ má gọ̀ọ́rẹ̀ sí nípa àmọ̀ yẹn ẹ̀rí kọ́ má gọ̀ọ́rẹ̀ sí ìyẹn ni pé kọ́ máa fi sọ àkókò ọ̀la ọ̀ọ́lì bí kọ́dẹ̀ máa ṣàfihàn bẹ́ẹ̀. ẹ̀rí bákan náà nínú àwọn àṣàrò mi kájà lélẹ́yìn náà ni ọjọ́ nǹkan tọ́jú ayé nítorí pé ọwọ́ àánú sánẹ̀dọ̀ ẹ̀ mọ̀júfóòd ọ̀wọ́ àrọ́wì àmọ́lì kò náà nìkan ọjọ́ ọlọ́ọ̀bù tàlá wọ́n ní eléyìí ọwọ́ alátọ̀dọ̀ Abdulrahman bin Mahdi wọ́n ní sẹ́rí بلغني أن العلماء يسألون يوم القيامة كما يسأل الأنبياء يعني عن تمليك ọlọ́dẹ́ sì gbọ́ ní pé àwọn olùmọ̀ni wọ́n á bí wọ́n lérè jọ bí lọ́rọ̀ ìyàwó wọ́n sì máa bí àwọn ẹ̀nẹ́bí ọlọ́run ọba lérè ibi ìjẹ́ mú ìmọ̀dé sì gbọ́ àwọn ẹni tí wọ́n ní mọ̀ ẹ̀rí ìgbélé ọjọ́ nǹkan tọ́dọ̀ ayé àbùnà ayé àwọn ọlọ́dọ̀ àánú àlẹ́yìn yá ṣùgbọ́n wà nù sánàdà ẹnìkan tó gbà wá látọ̀dọ̀ máa ìbùn àdà sọ̀jọ̀ lọ́ọ̀tọ̀lá án. bákan náà lẹ́gbà wá mi tó ti gbé wọn àti gbóòórùn lílẹ̀ nínú òun náà wọ́n ní wọ́n gbé gbà wá ẹ̀dẹ̀rẹ̀ èsì ìgbà ti tàmúrì wọ́n gbé gbà wá wọ́n gbà wọ́n ní lẹ́bi rọ́wá lánàá àdàmù àmúntọ̀ wọ́n bẹ́ gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n bàbá yìí pé. ala òbẹ̀rẹ̀ fún àjùwájú àjùwájú. ẹ jẹun fún yín lóra ẹni tọrẹ jù. kọ́ọ̀lù ní àmì yára sọ̀rọ̀. wọ́n ní òjijì ọlọ́run afẹ́ mọ̀. kọ́ọ̀lù àwọ̀ àjùwájú àjùwájú. ọlọ́run ni máa jù. wọ́n wọ́n láti ju tọ́ ọ ní anáfà sọlọ́lá àtàláwà ń sọ báyìí pé <clears throat> èmi ni mo ń tọrẹ jù nínú àwọn ọmọ àdébẹ̀ àdá ẹni tó tún máa tọrẹ jù tí mo bá lọ tán nínú àwọn èèyàn òun náà ní arákùnrin kan tó ní mọ̀kàn fọ̀nẹ́sì àrọ̀ àìlùmọ̀ ọwọ́ apọ́n ìmọ̀ rẹ̀ yẹn ká o fi kọ́ àwọn èèyàn irúfẹ́ ni wọ́n ní wọ́n máa gbé jìdí ń jọ́gbìn dàlù kìyàmọ́ ummatan wahida òun nìkan ní ọ̀jẹ̀ ọmọ ajẹ́jọ òdìdí ìyẹn ni bí olú ẹni náà máa ń kọ́ sí o ẹni kejì tó tún tọrẹ yìí òun náà ní ọlọ́jọ́ ló ń já dàbí náà sí òun lẹ́ni tó fẹ̀ ní ẹ̀tọ́rọ ìsàbí ilé ńlá lójú ọ̀nà ọlọ́run ọlọ́jagun lójú ọ̀nà ọlọ́run àti àkótè tí wọ́n fi padà pa síbẹ̀ wọ́n náà gbẹ̀gbà منه حديث النوح بن زكوان عن عقيل أيوب عن الحسن عن أنس رفعه على النبي صلى الله عليه وسلم من حديث يعني حديث موضوع فدا جرل أجل رجال سو لا لا كلا لا لا àwọn إذا تصدق لا لا sọ يكفينا ti lálàáfíà yìí في مقام خيري لا تدع سليم بن عامر من أبو أمامة يحدثنا sule wọ́n ní máa ń wí hadithi fún wa. àkọ́ni tún. yóò wá wí bí ó pọ̀ kò ní sọ ọmọ níwọ̀n yóò máa sọ báyìí pé àkọ́ni tún ìjẹun tí wọn kà fún yín sẹ dè mọ́lẹ̀. a ní bẹ́ẹ̀ ni a mọ́lẹ̀. ọ̀yọ̀kùnrin bá lè bu àná kọ̀dìbàlágúná kùmù dábọ̀ àná ṣàtọ̀ àlẹ́ ìwọ̀n tá a ka tá a kọ yín hadith tá a kọ yín ẹ̀yin náà mo dé sígbà àwọn èèyàn fẹ́ gbọ́ lọ́dọ̀ wa o ọkọ̀ ní balùwà fìnnáyà àwa ti mo dé sígbà sí i wọ́n nítorí àgbo ọmọọmọ òun rí wípé àná hakan àlẹ́ yìí ni pé òun tó fi dandan fóun àní yóò tàbí kúlè máa tẹ̀lé à òun ní kọ́ sọ gbogbo hadith tó gbọ́ ẹnìkan lè máa wò rí pé tẹ̀bí ànábì sọlọ́lá àṣálá ń lọ pé ó ti tó fọ́mọ nìyẹn á pè lọ́pàá àní ọ̀hádìí tàbí kó lè máa sẹ́nu wọ́n máa sọ gbogbo tọ́jọ́ àgbẹ̀dẹ́ bí ìtọ́rọ̀ ànábì sọlọ́lá àṣálá ń tọrọ lọ kì í sì yẹn là ń sọ gbogbo tí yẹn bá gbọ́ nínú ọ̀rọ̀ ànábì sọlọ́lá àṣálá tó sì lálàáfíà àdọ́dọ̀ rẹ̀ àásọ̀ náà gbogbo tí yẹn gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba ìwọ ló dẹ̀ sọ pé ọ̀la làáfíà náà rọ̀ lọ ni a sọ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ ẹ̀dá nìyẹn mùsùlùmí ni a máa parọ́ ń gbà ní dèkòdèkò kéèké tó ti já sí pé irú ìròyìn ní ìdáhùn ọdún máa sọ fáwọn afáwọ ọgbọ pípé olùwà àtẹyìn wọn gbọ yín kí ni wọn pè ní pípé olùwà àtẹyìn òun ni kéèyàn máa sọ ìròyìn bíjọba ti ń lọ èló ni gómìnà Ọ̀yọ́ fẹ́ lọ ya lẹ́nu jọ mẹ́ta èló ló ti yá èló ni Buhari ló wọn ọyà gbèsè ló wọn ti jẹ èló lọ wọlé táwọn efcc sọ pé àwọn ti pa pé àwọn ti pa tírílíọ̀nù kan. kí ni ìgbésẹ̀ tá Amẹ́ríkà tó lóun ó gbé fún Nàìjíríà ń kọ̀ ọ̀rọ̀ kò ní ti boko haram. ìpàdé wo ni buhari ṣe àti ààrẹ south africa mo ti wọn ń pè ní fẹkẹ olùwàkẹ fẹkẹ olùwàkẹ àwọn kan tẹ́tọ́ bá yẹ pé ìṣẹ̀dá mùsùlùmí ní gbogbo àwọn èrò yẹn fún ilé bá nígbà mi kátà sọ pé kéèkèé rí wà kọ́ ẹgbẹ́ ogun ọba ti gbọ́ báyìí náà lọ́ọ́ ká gbé ta yẹ̀kùló náà lè mú ọ̀yẹ̀ jìhún ní gẹ́dẹ̀ tí wọ́n bá fi bá kẹ́ lónìí tó bá dọ̀la báyẹ̀ kẹ́rin tí wọ́n yí pé wọ́n padà ní kí níyàn orin lẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọyẹ kí yẹn lè ìyẹn là ń sọ sọlá ń pọ̀ fún wa nípa rẹ̀ àwọn àfáwọn ọmọ lọ fún ọmọ fíkìrì tí ọba mọ̀ èmi wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n máa ń gbọ́ pé ẹwí kí ni wọ́n lọ bẹ̀lẹ̀ ẹ pé bí irú wẹ́rẹ́wẹ́rẹ́ tí lábì ló ń wí lẹ́nu fún un òun ṣe ṣẹ̀rí àdíjá náà pé kí àbíbi kẹ́kọ̀ọ́ la ilaha illallah ìbàjẹ́ ti pọ̀ láburú ti pọ̀ fẹ́nu lámìlì. ṣé ọmọ ọmọ ìyàwó tó ń fẹ́ kó tó di bó lórí ẹ̀ẹ́mí àdìgbìlọ́jẹ. nígbà padà lórí ẹ̀mí tí òsì kámẹ́rẹ́ rí pé báyìí àwọn eléyìí ò ní bímọ àbí wọn ní lọ́mọ fọ́fà. alágbọ́gbọ́ gbogbo àwọn tí máa ń sọ̀rọ̀ yẹn wọn èlò alájàgbà yàtọ̀ sọ pé ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ bùkátà ló ń fà ẹ̀ má dúró ọmọ ẹ̀ wọ́n tún fẹ́ ẹ máa tún ìyàwó ẹ̀ tó tún kọjá àlàyé. àwọn náà ni ó ti máa wà àwọn èèyàn mi létí ló fi jáde pé gbogbo àwọn àwọn èèyàn rẹ̀ dán rẹ̀ bẹ́ẹ̀ yẹn. mọ́ọ̀lù àdá ìlú Islam ni wọ́n òṣìṣẹ́ ni wọ́n jẹ́ fáwọn ọ̀tá Islam ẹlòmínà máa gbọ́ ẹ mọ̀ pé tí ẹ bá rí rẹ̀ yẹn tó ń túbọ̀ tàbí ń bọ̀ ẹ̀ bàbá ti bẹ́ẹ̀ ìṣẹ̀rí àlọ́ ti ní ghana ìfìrìkíà ó ti parí yunifásitì tẹ́lẹ̀ kó tó lẹ̀ kó tó sẹ̀ lọ rí ìṣẹ̀rí àpẹ̀lú àràlí ní ghana ìfìrìkíà irú rẹ̀ níwà ní gbogbogbòrò bẹ́ẹ̀ wọ́n la pọ̀ tú oṣù tú oṣù náà ni ó mo ní wọ́n la pọ̀ òkèje náà láti wà nínú ẹ̀ two thirty two thirty two country tí wọ́n rí kà. àwọn èyí tí wọ́n rí ká. Sọ àwọn eléyìí tí wá pé wọ́n yẹn wo ni àwọn yẹn gbádùn. Tó ṣe wípé irú China táwọn wọ bí one billion. Ìyàwó ni wọ́n pariwo pé ń jà Kìí gbogbo òró léèyàn ọba ti wá lọ́dún èèyàn tí sọ́gbà lọ́dún èèyàn lásán tí èsà nẹ́bí tí èsà ọba dẹ́dà mùsùlùmí kẹ́ lè parọ́ bí dín lọ nìyẹn ìyẹ́rọ mùsùlùmí kan náà ní sọ̀kọ́ kú sọ̀rọ̀ nínú ìsánà làyọ̀ sọ̀kọ́ àwọn ọ̀há òòsàn ìgbà tó ń tẹ̀sí wà nípò láti gbàgbọ́nrẹ́mọ́rẹ́ fún wọn ó sì máa lọ lé àwọn ọmọ rẹ̀ lọ́rùn ẹgbẹ́ ń gbà táwọn alákẹyìn sọlọ́run làbí jìyà à ń sọ papọ̀ ọ̀rọ̀ pípọ̀ là ń sọ̀rọ̀ rẹ̀ yìí. bá pẹ̀rẹ̀ wá kọ́rí àtàǹkà nàbí àmínàtà ọmọdúnmá ìdùnnà. ìlú kéréje kan tó yẹ kó fọkàn balẹ̀ ọkàn wọn balẹ̀ kò sí wàhálà. yà á ti kàn án rí tuntun bá dá ń báyìí ní nǹkan tó kẹnu ni wàá fi gbòbí tó bá ti ní ìdí ẹni òsè ọ̀ká fara ti di àná òmìnira. ọba sáyẹn ní gbàgbọ́ pẹ̀lú ìdẹ̀rọ ọlọ́run ọlọ́run nípa àzáàkọ̀ àlọ́ọ̀rù ìbá sẹ̀lẹ̀jọ́ ìwẹ̀lọ́ àti ohun tí máa ń fi bí àgbé ìyàpá kìí ṣe pípọ̀. ẹlòmíràn ti alọ́ sọ àròrí kíròrí ọba ẹlòmíràn ẹ̀ máa wọ pàálù súnmẹ́ náà ní kẹ́kẹ́ òṣùwọ̀n àti ìyàwó rẹ̀ wọ́n àlàwọn òfin mọ́ mọ́. máa gbọ́rò pé ah, àwọn ẹni tó ṣe kí náà wọ́n múrò báyìí wá. tó torí bẹ́ẹ̀ yìí tàn lẹ́bi sọ́lọ́ lọ́rọ̀ sọ́lá ń sọ nípa igbó tí tó fọmọ ni ẹ̀kọ́ pààrọ̀ pààrọ̀ ni. àmì hajj tàbí kúlè máa tẹ́bi à òun lọ́rọ̀ tó bá yàtọ̀ sí tọ́lọ́hún tó yàtọ̀ sí ìtọ́lá láàdá alákọ̀tà nẹ́bí là ń sọ bí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n sọ nǹkan lónìí tí wọ́n wí bí lọ́la pèpè wọn sì lè wà kùsùnmí mi lè parọ́ tí wọ́n máa parọ́ sọ̀rọ̀ o lè ṣiṣẹ́ fáwọn ẹnìkan kọ́ máa parọ́ fára ayé kọ́ wọn pé tí wọ́n bá ti gbọ́ wọ́n máa wí. àbẹ̀rẹ̀ tẹ̀ ẹ̀kọ́ ká tó aṣọ pé kéèké rí tóyún irọ́ òsì sẹ̀sẹ̀ lọ́dọ̀ sí wọn olórí ẹ̀sẹ̀ gan ni kíni ọ òde kókó tòyìn ẹ̀là ń sọ sọ́lá ń sọ nípa pé ó ti tó fún ọmọnìyàn káàpé lọ́pàá ọmọ agbègbè tó bá gbọ́ ṣùgbọ́n àfàwọn agbègbè máa má ọ̀dì ọlọ́run ti ẹ̀ ìyẹn òun gbà wípé dandan lọ́jọ́ kù àti àníyàn hajj tàbí gúnlẹ̀ máa sẹ́yìn àkọ́sọ ogun tó gbọ́ lọ́dọ̀ àtẹ̀bí sọ̀gbọ̀ngbọ̀ àgbàlá bẹ́ẹ̀ káfí má ti tìtì mọ́ ọ̀nà ẹ̀yìn èyí tó ti gbọ́lé lè fa ìyá káfí kàdí bẹ̀rẹ̀ síra wa. nínú àwọn àhàdí ilé ìtúnlá láàfin àhàdí ti Mu'adh ad-Juhani látọ̀dọ̀ àtẹ̀bí sallallahu alaihi wasallam. قال من علم علما فله أجر ذلك ما عمل به tọ́ wọ́n ní ẹni yóò mọ̀nà àlámà ìlmọ̀ ẹni yóò tọ́ba kọ́yàn ní mímọ̀ ọ̀làhùn ajọ́rò dáríka ládàá mímọ̀ yẹn máa dẹ̀dẹ̀ má àmìlà bíhi àmì lónìí ní gbogbo gbàtẹ́nìkan bá fi ń fi mímọ̀ yẹn ṣiṣẹ́. níjọ wa ni wọn tó ní ibi mímọ tó fẹ́ máa ń jọ táyọ máa jáyé mọ. ló fi jáde pé gbogbo nǹkan tá à ń fi nú ẹ̀sìn báyìí àwọn ọba tó ti dé ìkọ̀ọ́dẹ ọwọ́ òṣàlẹ̀ á wọ́n dẹ̀ tún máa ní nǹkan tí wọ́n máa gbà bẹ́ẹ̀. ọ̀rọ̀ àwọn ni wọn ò fi kíní yìí pamọ́ fún wa tó ti gbọ́dọ̀ wá. lópin ìgbà tó bá jáde pé òṣìṣẹ́ kan fìmọ̀ yẹn ṣiṣẹ́ làyẹ̀ ń kó sunmi ní ájúrí làámi lè ṣáyé. tí nǹkan kí wọn dínkù níbi ládà ẹni tó fi ṣiṣẹ́ àyẹ̀ nìkan lọ wọ́n má sọ má sọ fún mi pé òun ti tó wọ́n máa rí pé ọlọ́gbà ládà òrùn mi là ìwọ́n a sọ fún ọ pé kó o ṣe ń dáadáa wàá gba ẹ̀sán báwa tó a sọ fún ọ àwọn ní oṣù wa gbà ládà rẹ̀ bákan náà ń tọ́kọ sínú lẹ́tà náà ni. مفتحل العلم والفكر من جندك فلينشروا ما علمهم الله عز وجل في مجالسه ومساجدهم والصلاة. هارين لتحفيزين. àwọn oníkan máa fọ̀rọ̀ mi lẹ́tà kò sí ọmọ fáwọn aláṣẹ ọ̀rọ̀ ayé mi sáyé lọ wọn ní lẹ́yìn ìgbà yẹn mọ́rù àti ńlá lẹ́ẹ̀ẹ́lì mi wọ́n lè jáfà rúkúnù burúkọ́ọ̀nù ní sọ̀rọ̀ yìí wọ́n ní ọmọ rúkúnù abdulaziz ọkọ̀ òwe sí wa ọ wá ní báńkà ọgbà àwọn onímọ̀ tí wọ́n tún lágbọ̀ọ́yé ẹ̀sìn bá mi pa wọ́n láṣẹ bíntùn dìkà nínú àwọn sọ́jà tó wà lábẹ́ rẹ̀ fàlìyàn ṣòro tí wọ́n yá àtẹ̀ká náà allamahumullah azza wa jal ìwọ̀n tọ́lọ́ wọn bá fi mọ̀ wọn kí wọ́n tẹ̀ká kọ́ má fi bò kọ́ má fi pamọ́ fi máa já alẹ́ sí láwọn àyè tán bá jókòó wọ́n máa ṣáájì nìyí àti ní mọ́sálásí wọn wọ́n sálà ọ̀rọ̀ tó kí ni ọ̀parí ọ̀rọ̀. lọ́bí máa ń sọ wípé kí a ní dáwà ká ní ojúṣe àwọn olùmọ̀ni afẹ́ sàbùkù dáwà. kálukú máa ṣe bó bá ṣe mọ́ni. hátà lọ òkúńtà mọ́tàbí tẹ̀kúnnù dáìyà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó sẹ̀sì ṣèlú àǹtọ̀rí kìtì járọ̀ yìí pẹ̀lú owó ni ìlànà olè yìí wà sọ àmọ́ ẹ̀ àmùsùlùmí bá làwà à ẹ̀sìn náà bá làwọn mùsùlùmí fi pa àwọn yẹn làwọn kẹ́ máa ń ní wọ́n máa ní sí àsìkò làwọn yẹn fi wẹ̀ sí ọ̀rọ̀ kó lẹ́yìn ṣe ń ṣe náà ẹ sì padà kó ìwà pípé bẹ́ẹ̀ níbo lẹ́yìn ṣe ń kẹ́kọ̀ọ́ tẹ́ ti mọ gbé àti Islam. wọn náà ọjẹ ọjẹ ọkọ nílé ọdọ àfáàní tí wọn fi ní máa fi ọlá àfáàrọ àbáfọ orí bẹ́ẹ̀dì lásán kí wọn pàṣẹ àwọn amúnẹ sún olóòsùn mo lè fún ọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ìṣèjì wà nílẹ̀ fún bíi ibi ọgbà kí wọ́n ṣe sílẹ̀ pé jẹ wá wọ́n ti wá bó ṣe pé wọ́n lọ lépè sẹ́. Ẹ ẹ mọ̀lẹ́ ṣe pé ìtẹ́lẹ̀ tó ti mọ̀lẹ́ kà ní ọba àdúgbò ń sọ àwọn pé ó ṣe pé pọ́n mọ̀ bá ṣe pé yìí. Wọ́n ti dé wọ̀ làbí jẹ́nẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ìwọ ní mẹ́rẹ̀ ẹ̀ kí ni wọ́n ní kúlẹ̀. Ìyẹn ọjà àbọ̀ òdòdó. Wọ́n ní ọ̀sọ̀ rẹ̀ dàfà láàrin àwọn ọmọ rẹ̀ ọ̀rí táǹfààní yọ ọ̀nà nìkan máa kírun mọ́sálásí kan ní ọ̀dọ̀ wọn bá wọn sọ̀rọ̀ àbí wọn nìkan náà wọn wò láàfà níbi tó ti ń ṣiṣẹ́ olùkọ́ òní fipò ó ti dé táàmù tó káwọn ẹ̀jọ́ tó máa bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí wọ́n ní wọ́n ti máa sọ báyìí pé mọ̀ sí ìnàlẹ̀ ẹ̀rí ìmísílẹ̀ àmàlẹ́bẹ̀ mọ̀ bá ti lè yí ilẹ̀ kò sí ohun tá a lè fi sọ mímọ̀ tó ká lò nǹkan lè fi sọ mímọ̀ tí mo fi ní ráre òun ni ká ṣiṣẹ́ tọ̀ àti wípé kájẹ̀ nílẹ̀ ìmọ̀ yẹn fáwọn tó ní ìdíẹ̀ káwọn kí ó bá ti láwọn dé ọlọ́run òníjọ́ rẹ̀ àwọn àfà kí wọ́n dá wọn lóhùn wọ́n láwọn kan sọ báyìí pé. لا ينقصها ما أخذ منها ولكن ينقصها ألا ìwọ̀n tá a bá mú nínú náà lè kádìkù bá tí náà bá ti jò tán ẹnìkan wá fẹ́ dáná sunlẹ̀ ọwọ́ àlọ́ mú koríko òfin mú náà ilé òsì dídú ẹnìkan bá tún ní ìwà yìí òun fẹ́ lọ sunsun òun náà wá mú náà mú pọ̀ pàtẹ náà ó kì í bọ́nú náà ìná wa fi ń jó balabala ń bí ìyẹn tí wàá gbé lọ ẹ̀dá kò sí ní òdì sí ní òní dínkù wọ́n kàdá ṣùgbọ́n tó máa dínà kù alá tẹ́gídà àtọ̀bà àwọn ní dínà ọ̀bá rí kì í sẹ́pẹ́ ṣé kì í sẹ́pẹ́ láwọn akẹ́kọ̀ọ́ káàbọ̀ ọ̀bá ti rí ẹni ọkàn kéwù àkàlà tí ó jẹ́ ojú nìyẹn ìgbà àwọn ọmọ tó dé ọmọ bu omi síbi tì mọ̀ lọ́dọ̀ àfa àfa ọmọ ni wọ́n mú kẹ̀kẹ́. وكذلك العلم لا ينقصه الاقتصاد منه ولكن تفقد للحاملين سبب عدمه. tọ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ṣe rí mímọ̀ náà nìyí ká mú nu mímọ̀ kò lè dínkù. ẹ̀rí wọn ni ladiri àwọn ìsáàbù ladiri. أن يزيد بكثرة الإنفاق منه وينقص إن به كفا شددتا يوم عليك بكثرة الإنفاق منه tí ẹ bá ti lẹ́kí pọ̀ nù mímọ́ bẹ́ẹ̀ ni mo ní ìmọ̀ rẹ̀ ọba kẹnu ni. náà ṣe àà sẹ́ni yóò àdúrà ń dá àfáà àti lójoojúmọ́ ni bẹ́ẹ̀ nígbà tí o bó ti jáde kó ọ̀yẹ́ ń kó so ẹ̀ǹbì yìí ká fan ṣẹ̀dẹ̀ nìka yóò sì máa dínkù ẹnìyàn bá ti wọ̀ mọ́ ọlọ́run níbi fọ́ìn ìmọ̀ yẹn máa dínkù àní bí màá ṣe rí nìyẹn ká mú ń bẹ̀ kó lè dínkù wọ̀láàkì àmọ́ fákìlù hàmìlì náà sábàbọ̀ àdàmì ká má ra àwọn tó máa gbé mímọ̀ dání òun ni ó jà ń sàfẹ́kùn mímọ̀ ẹ̀rí wọ́n ni wọ́n ti gbẹ́gbẹ̀ wá ní látọ̀dọ̀ àìlè wọ́n ti ẹni tó bá nímọ̀ ó lò ó tún fi kọ́ yẹ wọ́n máa pe irú ẹni bẹ́ẹ̀ fi ìmọ̀làkú ti sàmàwá ti àrí ìnà láàyè àpọ́nlé ní sánmẹ̀ wọ́n sì mọ̀ ọ́sẹ̀ ní eré níbẹ̀ bákan náà nínú ẹgbàá wa wọ́n ní wọ́n gba ilé ìwà nínú ọ̀rọ̀ ẹ̀lùmọ́sẹ̀ wọ́n ní bákìrì bin Hamad òun ti gbà wọ́n wá sọ wípé wá ìdámúrò òun amílà sí ẹ̀dá lọ́dẹ̀ àìmìlì nọ́ọ̀dì àbí màǹkì sànà ìmàkúdà. ìdámúrò òun amílà sí ẹ̀dá lọ́dẹ̀ àìmìlì. نوتي لعظيما في السماء المسجد نودع عظيما في السماء محمودا نودع عظيما في السماء محمودا الله kò sí mọ́tò dàbí ìwé ẹbí kọrin náà bá fi kún kò ní lọ. Núdí àdìmọ̀. Wọ́n ní wàyí lámúrò fún ọmọdìyàn. Ìdá àmìlà ti yẹ dáàbò bẹ̀rẹ̀ mi. Ọwọ́ rẹ̀ bá ṣiṣẹ́ pẹ̀lú ohun tó mọ̀ irúfẹ́ ènìyàn wọ́n pè é àbí mọ́n wọ́n pè é ní ẹni ńlá ní sọ́nà mọ̀súdá yóò tún wá jẹ́ni tí wọ́n tí ó já darí bí aṣáájú bí aṣáájú ni wọ́n ti máa máa pè é nínú hadith mi ń dalẹ̀ ṣùgbọ́n hadith eléyìí náà òun náà kódà da'if jiddan bin dali bin ali látọ̀dọ̀ àbí bákìrì lẹ́fúzẹ́lì látọ̀dọ̀ hasan wọn náà jíjẹ lọ adigun bẹ́ẹ̀ ṣáájú pé ẹnìkan ò ní ṣe sàárà kan tí ó lọ látọ̀ ìmọ̀ tí ó tẹ̀ka àdéhùn tó àyè fún mi. kódà tí dan inú omi ìdòtú lẹ ìbùnú bukẹ́rì látọ̀dọ̀ láyé látọ̀dọ̀ bin shihab wọn náà nìkan ò ní ṣe sùúrù àlàlẹ́ ìlmi sọ́gbórí ẹ̀rí bó ti pọ̀ jù òun àyìnra rẹ̀ kọ́ ẹnìkan ò ní ṣe sùúrù lórí ìmọ̀ tó sùúrù mi ní sàn ẹ̀ka bẹ́ẹ̀ mi sí ń sàn ẹ̀ka pẹ́pẹ́pọ̀ yìí pẹ̀lú eléyìí náà ọjọ́ nǹkan tó lẹ̀. bákan náà nínú àwọn àtàrò mi tuntun wa látọ̀dọ̀ Sa'id ibn Jubayr لقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال معلم الخير يستجبر الله يستجبر الله كل سنة حتى الحوت بن البحر قل يعني دي بانكو عوين يعني ريري عبد الله بن عباس لا صار يعني دي بانكو عوين يعني ريري yastaghfiru lahu kullu shay gbogbo gbogbo ní ọmọ àtọrọ àforíjì fún hatta al-hutu fil-bahr ṣéyìn lórí àwọn ẹja tí ń bẹ lódò kílé tí wọn fi máa tọrọ àforíjì fún ẹja ti ẹrù kankan káwé jáde wọn lè ti dédé nǹkan mi náà sọ gbogbo gbogbo ẹni tí ń káwọn yẹn ní rere gbogbo gbogbo ló máa máa tọrọ àforíjì hàtà lè ṣòwòtò ìlbà èyí dórí ẹja tí ń bẹ ní gíní o tí ń bẹ ní ògbódò kírẹ́sì gbogbo gbogbo máa tọrọ àforíjì sẹ́ni tí ń káwọn ìṣẹ̀lẹ̀ lórí. wọ́n fi ní tí wọ́n fi ní ọ̀rọ̀ nìyẹn ẹni tí ń káwọn èèyàn ní rere gbogbo gbogbo náà tọrọ àforíjì fún ọmọ ọmọ àtọrọ àforíjì fún torí yóò ṣe dáadáa pẹ̀lú kínú pẹ̀lú àwọn ọmọ ẹni ìyàwó tọrọ àforíjì àwọn dábàá kí wọ́n sì wọ́n tọrọ àforíjì torí kò ní í ṣe wọ́n balabàlá wọ́n máa ṣeré kúrò pẹ̀lú wọn ìdí pàtàkì bákan náà ibùdó mọ̀sán ọ̀dín ọ̀dí àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà sọ́lọ́n sọ wípé iná Ibrahim àtàrà ọmọdé nǹkan ní tàlélà tí dáadáa jẹ́ Ibrahim ọjọ́ ọmọ ó ti jẹ́ kọ́ ní tàlélà ó ní sẹ́rí àlùmọ́ kí ni tùmọ̀ rẹ̀. ẹ̀hẹ̀ àti tùmọ̀ rẹ̀ nìyẹn olùkọ́ni ní rere ní jẹ́ ọmọ ó fi ẹ̀kọ́ lọ́wọ́ ọba adé qanitan lillah ó tún jẹ́ ní díntẹ̀lì tọ́lọ̀. Abu Umar tí wọ́n ti tíra tá ń kà lọ́wọ́ yìí ìyẹn Jami'u Bayan al-Ilmi wa Fadli wọ́n ní àwọn ti sọ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ṣáájú. ọ̀rọ̀ tó jìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wá níbẹ̀rẹ̀ tíra àdídì àti padà bẹ̀rù ìgbẹ́ ọlọ́run bá ń tutù ojú ọmọ àti bí sẹ́rí àti kọ́ ká sì mọ́ pamọ́ nínú tíra ilẹ̀ láti sọ ṣáájú àní ìdí ká sẹ̀ tún mú wa mọ́. Ibn Wahab ó ní mọ́gbọ́ Sufyan ibn Uyayna tóun náà ń sọ gbà tó débi ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu ní sọ́tù Maryam aya thirty one tọ́ba adẹ́dà sọ ní ẹni tí ń gbẹ ẹni sọ fún tani o nàbí láyé Isa alayhi salatu ọlọ́run wá sí mi lẹ́nu ìbùkún mi yóò ti mo rí kí n dé kí ni tí wọn mọ̀ bá ara ká yìí. Ah, ah. tẹ̀síìrì là ń kọ́ ni olùkọ́ni ní rere gbàdá àwọn afáàyè máa fi máa wá bí a àlọ́gà a ọjà níbi lọ àwọn sọ̀rọ̀ sálákẹ̀ kọjá báyìí ọkẹ́ rí sẹ́nìkẹ́ dúró sani lè dé òsè kìíní kẹfọ́ wà ní àlùbáríkà nìyí a ah, ìrọ́pọ̀ àwọn èèyàn bá ní àlọ́mọ́tò àwọn ẹ ọ̀pọ̀ ẹbí ẹ máa béèrè bí àlùbáríkà létí olójú àlùbáríkà lẹ́sẹ̀ àlùbáríkà máa máa ń yàgbẹ́ à síbùkún lẹ́nu ìgbẹ́ àti tọ̀ ìrọ̀ ìtàwí ìpọ̀ àti mo bá ara kan níbẹ̀ ìwọ ni kíni ọ̀pọ̀ àlèmọ́ olùkọ́ yẹn ọlọ́run ṣe mí ní olùkọ́ni ní kíni olùkọ́ni ní rere wọ́n ní apá kan àwọn tí ẹ̀wọ̀n eh, tí apá kan àwọn àlùkò kan náà. ọkọ̀wé sí ọmọ ìyá rẹ̀ kan rẹ̀ kan ọwọ́ àtọ̀ wípé. tọ́ ọ ìwé sí ènìyàn arákùnrin ni kéèyàn fi mọ̀ pamọ́ hàlàkà ìparun kódà ó lè jẹ́ ìparun gan nǹkan kan bẹ tọ́lọ́run lè fi la ẹ̀ téèyàn fi ní parẹ́ ó ṣe pé mọ̀tì ìyàwó á fi kọ́ ẹnìkan kan nínú àwọn aráalé ó ti jọ́ téèyàn ní bùkátà téèyàn ò sì lágbára ìparun ìsí lè tẹ̀lẹ̀ gan. Báwo ni ayẹ̀ bá sì ti mú nǹkan báyà bàbá yín kẹ lọ́kọ́ wa ní nǹkan báyà ń sọ wá fi pamọ́ pamọ́. ní ìmọ̀gbọ́n ti sọ kankan fún wa nígbà táwọn afáwọ̀ òbí sí ilé tí wọ́n fi àwọn ẹnìkan délé ilé tó ń gbà àwọn táwọn yìí ní òkú à kẹsì yá òkú ní jáfa à ẹnjẹ ọba ti lé fẹrù kọjá àfa gbà rẹ òkú ni ẹyẹ ọba dúpẹ́ ní gbogbo ẹ ti dáńtù èyàn ò tí ẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ gan ìbí náà lọ́ba alẹ́ nìkan bí wọ́n jókòó ń sọ pé wọ́n ń sún tí wọ́n ń sún ni àbí wọ́n jókòó bá àwọn òṣù lẹ̀ bí wọ́n ń sún. wọ́n ń sún kẹ́tí mú. àwọn ilé ìtàwé ní oògùn àfà mo ti ń sọ báyìí àfà àdékù ní oṣù máa ń mẹ́rin pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oògùn bẹ́ẹ̀ ojú ọ̀pọ̀ ni díẹ̀ yẹn náà gbogbo wọn ti kú àbá nǹkan pẹ̀lú wọn ń gbé àtẹni ní gbé ní gbogbo ọ̀gẹ̀ ọ̀tẹ̀ wọn ní yeye àti àbìtàbá alákàtà àṣà àti kárì ń lè kéwù ìgbọ́n tó bá di ìparí dáàmù àwọn aṣojú lè kéwù yọ wà tí wọ́n jí àwọn ẹlẹ́kọ̀ọ́ lóru àfáàsì ni wọ́n mọ̀ wọ́n sí. ojú ọ̀pọ̀ ni bí ẹ̀yẹ ní àbá lórí mo tún wí lẹ́ẹ̀kejì ọ̀kan wá sí ọ̀kan bẹ àdúgbò wa náà ni wọ́n bá ń gbé òun náà láàpá òun náà dìbò wọ́n bá lẹ́nìkan wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ wọ́n bẹ̀rẹ̀ sa bí ọ̀dà mi sábà rárá. ẹ̀wọ̀n pẹ̀fẹ́ fi kọ́ àǹtí tàwa sùlù sẹ́nìkan ọ̀ka ká máa gbọ́. Lọ hmm, bá sàdúrà fún ọ̀ka máa ká máa gbọ́. Lọ pé eléyàwó máa ka ẹ̀wà yín náà ẹ̀rẹ́ wọn kọ́ ló ọ̀kálá òkìlá gírígírígírí. Ẹ mọ̀ pé bíi ìwé tí wọ́n ní bàbá ọlọ́dẹ ti ń jèrò pé ìyá gbogbo yẹ ìdájẹ́ ìdájẹ́ gbogbo ayọ̀ ìdájẹ́ ọmọ kò wọlé jẹ́. Ìbáyìí wàhálà wàhálà wọ́n ní ah, tí kó wá nílò ọ́n tàí ó lè ní ọmọ kékeré rárá. Ìjọba òyìnbó rẹ̀ ní kàrí. Lẹ́lú ní bèbè ní ẹjọ́ ọmọ kẹ́kẹ́. Wọ́n sọ pé ilé àtẹ́lẹ́ méjìlá méjìlá méjìlá máa ilá àtẹ́lẹ́ ọ̀hún. Ilá àtẹ́lẹ́ ọ̀hún. Ìjọba ìlà àtẹ́lẹ́ ọ̀hún. Méjìlá ọ̀dọ́ ti parí rẹ̀ bí ẹ. láìra wọn bá ní gé èyí fi tàdúgbò wa nìkan bẹ̀rẹ̀ kùránì fáwọn wọn fi fáṣẹ àwọn àti àlìkùrá ní débi wọn ò láyé ká ohun ìlú fún ìlú náà kálukọ́ bàbá arúgbó wọn ti sí wàhálẹ̀ ní ẹ̀tọ́ ya eré o eré eré ẹ̀ máa sáré lọ ọba nígbà wọn fẹ́ bẹ̀rẹ̀ wọn lọ sí àlẹkùn lọ ní tọ àlẹkùn lọ kí ló ń ṣe bàbá ní ọkà lórí ìkà bàbá ní ọmọ àríkà òní ríkà táwọn akọ ọkọ bí nígbà tó ní òré èèyàn mọ ẹni tá a rí yẹn lẹ́ẹ̀kọ́ padà péré ẹ̀ láàbá o àwọn ẹni tá a rí yẹn ó yá ẹ̀ lẹ́nu tí wọ́n lé jò ní ọ̀sẹ̀ rú wọn pa ó lè jẹ́jọ́ náà bí tí ń lọ nìyẹn akóró ń bẹ́ o akóró ètò bó jẹ́ ti gánà ṣùgbọ́n yẹn sá sáká ó sá báyìí wọ́dí rẹ̀ ó ṣe ìṣára bí i òun mọ̀ pé lè yẹ ètò lágbọ̀n bẹ́ẹ̀ ni àgbọ́ àgbọ́ ńbo ni lẹ́wọ́ kò lè wọ́n débẹ̀ mọ́ ọgbẹ́mi ni àwọn ẹkùn nígbà táwọn ọ̀gá wa dé náà pé ìwọ kú ó jẹ́ tó fi palágbájá ilé ah, ìdíkù ọ̀gbọ́n ikú ọ̀gbọ́n sẹ́yìn yìí mọ́ ń lọ sáàtì wọn ọjà kú wọn ní kúrẹ́ tó ti pa ikú fi pa tó ti kú. ìdí sì lọ ní ìpamọ́ ọmọ ń gbà rí sọ́ra ipá àwọn èèyàn kan náà ń bẹ tó ti fi hàn wọn ẹ̀mọ̀ pé náà làwọn máa ń pè láti rí àbẹ́ ti gẹ̀ẹ́sì wọ́n pè láti rí tọ́ba padà dójú ẹ̀ wọ́n padà pè yẹn pé kìnní báyìí tọ́ba dójú ẹ̀ a báyìí ọ̀wá rí ìdí lọ nìyẹn ọ̀padà parẹ́ ló fi pé ó lè jẹ́ hálákà ìjìyà gan kì í ṣe mànàwíyà gan tọ́jẹ́ parun tòótọ́ ìgbà tó bá dojú ẹ̀ tí ló ní ti alábí amọ́ni ọ́ ọ yẹ kí wọn náà lè máa gbèjà apá àtún náà díẹ̀ díẹ̀ mo lọ́ọ́ fàá gbà pé obìnrin kan fẹ́ rọbí lójú ayé sheikh nala alama muhammadu nasiruddin alalibani rahimahullah ọ̀kan náà wọn ará lé wọn àwọn sì mọ̀ ń pa ìbára àtẹ́kẹ̀dọ́gbọ̀n mọ́lẹ́kọ́tù wọ́n mọ̀ nípa kìbáàlà dáadáa. ọwọ́ adigunfẹ́ náà sódẹ́sì díyàwó ẹ̀rẹ́ bímọ yẹn níwà ń gbọ́ kíjokíjo bó wá di ee wọn ọmọ kan níbẹ̀ ẹmọ bí àwọn obìnrin alátẹ̀lẹ̀ wọn ọmọ kìíní kan bàbá wa ní ah, àtijọ́ ní ọdún sàfà àti ẹ̀ ò tún mọ nkílẹ̀ àgbègbè sẹ́ obìnrin rọdún ni wọ́n afẹ́ pé kíyàwó àwọn tẹ̀lé lọ́lé kọ́ ọkùnrin yẹn lọ́lé kọ́ lọ gbẹ̀bí bó tẹ̀lé ìjọ ìwọ́n náà ni nàní ọ̀yẹ́ kó ní nǹkan pàjáwìrì lọ́wọ́ ìbàjẹ́ ìdílé tó kàn wọlé tó jáde ló ti di ẹni pé ẹ́ eh! tó ní á ah! àwọn afẹ́ ilé yìí tó dáa Masha Allah ò lóyin lọ́wọ́ ò ní sáìtù lọ́wọ́ ò ní káàlù lọ́wọ́. ó ti ṣẹlẹ̀ rí ọmọ mi gan-an. ọ̀rọ̀ ọ̀sùn kọ̀ jẹun bó ti dágú ni. sáfà ọ̀yẹ máa ságbàlá káàkiri afọ́kẹ́ gbogbo àyà kò mímọ́ ló ti da gbogbo ẹ̀ yà á sì di kínní àwọn dáa ṣe kù wọn náà bá ṣe bí ẹni pé kínní kan bẹ àbọ̀ sí kẹ́ẹ̀sì ọ̀la yìí sì ń bẹ lóòótọ́ ṣé ọ̀wá sí. àwọn ìlú àìká kí là á sí o gbóyin lọ́ba ti bí kí wọ́n bá sọ mú kí wọ́n sọ jẹ́ àkọ́kọ́ olùkú ní àwọn ọ̀yẹ́ ni ẹ́ ẹ́ àwọn àbáyé ẹ́ ìkẹ́lẹ̀ ti tẹ̀lé lókè ọlọ́nìbà yìí náà gbogbo àwọn nǹkan tó jíjẹ ọlọ́run sọ̀lọ́ ẹ̀sọ́lá ń tọrọ ẹ̀kọ́mẹ́ǹdì fún wa èmi àtọmọ mi náà tó rẹ̀ sí mẹ́ta lé mẹ́ta ó ti rẹ́ sí lọ́la ti pẹ́ni ta wíyé nígbà pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ àbí ló ń ṣe ọkùnrin ọjọ́ rẹ̀ yìí kọ́rẹ́ lọ́wọ́ ó ní ha ìyàwó òun ni láti jẹ́ ló ti wá bẹ́ẹ̀ eré kíní kan àyọ̀ àgbà ọ̀fẹ́ bímọ ta níbi èmi sì ti gbọ́ pé kẹ́míkà ti máa ń jọmọ ó tètè wá kíákíá èmi súnmọ́ àwọn dókítọ̀ wọ́n la lè rí lọ́nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ ọwà ń bi sáàmù òun lọ́wọ́ alágbára ni lórí ẹ̀fọ́ àwọn ọ̀nà nígbà tọ́ bá fẹ́ gbóbi bí wẹ́rẹ́ insha ta'ala ò ní kíyàwó ẹlẹ́dẹ̀ ó ọ rẹ̀ èyí tẹ́ máa ń báyàwó yín kò ní máa bá jà ńgà ni. ó ní sùúrù fún wọ́n tó máa ń fìyàwó ó ò ní kẹ́míkà yẹn ó tún pọ̀ sára kẹ́míkà yẹn ó tún pọ̀ sára dàbí tọmọ pé ọtí tì í mọ́wọ́ ń pè ní mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ kí la ṣe àfáàdù gbọ́n arákùnrin gbọ́n ẹgbẹ́rún ìdáhùn àkẹwọlé jáde ní pẹ̀lú súnmọ́dé yọ rọrùn ṣáwà alábòde tàìsù ìbòfúnkọlọ ẹ̀yà lágbé lọ sámúrù òdìdí ọwọ́ kan gbà lájẹ ọjẹ tọ́bajẹ tó mú tàìsù lè àbá ìgbàdá kásù àwọn bá rí sí torí kí lọ́sẹ̀ lẹ̀ rẹ̀ lọ́lọ́ ti rí bẹ́ẹ̀ ojú wa náà wà lọ ọ̀nà kò ju wa náà wà sígbà yẹn lọ. tó o gbóró kí níwáyé kí ẹ̀ wá fi pamọ́. ó délé olè jíyàn náà ní ọkàn àfààfin nǹkan ó sì bá orí ni ọba sì dojú ẹ ẹ wò tẹ́lẹ̀ mọrí àmójú òní kí lọ bá dẹdà sọ fún èkó méjì igi tó ṣe pé òsì kẹ̀kẹ́ lórí ẹ̀tẹ́lẹ̀ ọlọ́run tó fi tù sáàkìtì àlejò rútẹ́lẹ́ jàmìlìyà rútọ̀ ọlọ́run máa ń lù sábà bí tí ẹ bá sì ti ká dára kó fún wọn gbé kó ní obìnrin yọ wà insha allah tabaraka wa ta'ala tó gbórùn kẹrà yìí ló fi pé ìwà pa ìmọ̀mọ́ nìyí ó lè jẹ́ ń jọ́jọ́ sáǹfà níyànnà ìyànnà ni ọkàn. irú ọmọ dákú lójijì àti síbẹ̀ kìí ṣe ẹ̀mẹ́ta kí ká kìí ṣe márùn lọ tó yẹ kó yin àti káàlù yìí ọlọ́run dẹ́lu sára yọ ọ̀sà kíbi ẹ mọ mọ́tò tẹ́tì ṣiṣẹ́ ẹ̀tẹ̀rẹ́ ẹ̀rẹ́ sọ ní nọ́ọ̀sìlọ́ṣọ́ ẹ̀wọ̀n àti ọ̀sẹ̀ láàyè ní àyàn ah, ní ah, àà ah, tòṣáàbì ilé iléyọ̀ afẹ́ ẹ̀mí káàlù ní òwò ni ẹ̀kọ́ wa lọ kú nù yàrá ọ̀sọ̀díẹ́ so nípa bẹ́ẹ̀ ẹni yẹn wá kọ̀wé sékejì rẹ̀ omi ya áàkì ìwà arákùnrin mi ìnà ìfà àlẹ́ àìlmi hàlàkà fífi ìmọ̀ pamọ́ ìparun ma ni wà ìjìfà àlẹ́ àìlmi nàjà kéèyàn gbé mọ̀ sáré mo gbé sáré kọ́ bọ́ bí kó tún bá bí kọ́ bọ́ bí kọ́ máa kiri bí wọ́n tó ń fẹ́ yín tẹ́ ń tẹ ọ̀rọ̀ àwọn olùmọ̀ká ọlọ́wọ́n ń sẹ́yìn lẹ́sẹ̀ rè wáláyé iṣẹ́ dáadáa ni. ẹ̀yin tí wọ́n gbà ládàá bíi ipá àfáà ti tẹ́nẹ̀ ni. náà láti ń sọ fáwọn olùmọ̀ pé kán bí sì fún àti sàwọn èèyàn láǹfààní bí wọ́n máa búra wọn lọ. máa búra wọn máa sọ̀rọ̀ àlùfáàǹsá ti ra wọn ọ̀rọ̀ kàkàkàkà. ẹ bá ń dákọ ẹnìkan kó ṣe báyìí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n gbọ́rọ̀ lọ sáwọn ọmọ ń tọ̀ wọn. ẹni tí wọn ò mọ̀ tọ́ wa ń kí làwọn abẹ́ fi lè nìyí. هل تعبدنا الله بذلك الرجل إنما تعبدنا الله بمحمد صلى الله عليه وسلم قال الله في سواه láti wá pẹ̀lú wọn máa dáa sọ pé ẹnìkan ẹ̀ẹ́gìnì kan wọn àti wá àti wákàtí kan àbọ̀ lórí ẹ̀ tí lọ́sìn wá pẹ̀lú tẹ̀. sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fi Sahel bin Abdullahi at-Tustari rahimahullah wọ́n fi léèrè yìí pé. wọ́n ta àyè jùsùn ní àhìlì mi àyù àhìlì mà nà á فقال إذا عرف الإحكامات من المتشابهات طب àti èyí fẹ́ dàfa èyí fẹ́ dàfa rárá ọkẹ́ lè já sí pé yọ jẹ́ tẹ́bù ti mọ́ ṣùgbọ́n àti dàfa yẹ kìí ṣe ṣe tó ṣòro rárá sọ Abdullahi àtúnṣẹ́rí afáà Sahl ibn Abdullahi at-Tustari wọ́n ní wọ́n bí léèrè yìí pé mọ́ta yajuzu lil alimi an yu'allima an-nas. ìgbó lọ́sẹ̀ tọ́ fẹ́ni tá a bá ń wò pé olùmọ̀ tó ń náà lè fi mọ̀ kọ́ àwọn èèyàn. afáà níbẹ̀ ni idha arafa al-mahkamati min al-mutashabihat. gbogbo ìjọkíjọ ìgbàkígbà téèyàn bá ti mọ̀ yí pé ẹ áyà yìí ó ọ ẹtì ẹ má tètè nà tó ti àti wà kí sọlá àwọn mọ̀síkàmáàtì nìyẹn ó mọ ìyàtọ̀ rẹ̀ sí mutashabihat níbi àwọn mutashabihat ara wọn ni àwọn alif lam mim tó lè sọ ìyàtọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ara wọn ni sọ́ọ̀d ara wọn ni kọ́ àwọn fàwáàtì ṣùwà ara wọn ni ọlọ́run lọ́wọ́ wọn rò bóbi ẹ́ńsì ẹ ọlọ́run lójú ara wọn nìyẹn tí ìyẹn bá ti lè mọ ìyàtọ̀ ni àà mẹ́nà. wọn náà lè káwọn èèyàn nímọ̀ ni wọ́n fi ní ìjà àpá òde èmi bẹ́ẹ̀ ọ̀gá ṣe wọn bá tọ́lọ́run bá ní oyè ọ̀. ọtọlẹyìn ibùdó muhammed bin Abi Raja azajad ní Mẹ́kà ó fún wa ní ọdún onímọ̀gbọ́ muhammed Ismail sáyẹ́kọ́. رأيت يزيد بن هارون في النوم وقلت له ما فعل الله بك وقال غفرني قلت لأجل شيء قال بهذا الحديث الذي نشرته بالله. gbogbo àwọn tá a bá nímọ̀ náà ẹ̀já lò àníbọ̀ òrí yẹn kọ́ rárá kò yàwó ẹ̀ jókòó lọ́ba ti délé ọmọ akọ kò fi má jẹ́ àfa àlásán náà tẹ́lẹ̀ náà fún àfa náà ní kúkú bẹ̀ ọ́ tó ó sàfà fún jálẹ̀ bẹ́yẹn tó ó ní mo rí yẹn sí ìdánmọ́ Harun lójú oorun àfa ni mo lálàá ìyẹn lè lálàá tí ọba ti sọ̀rọ̀ ọ̀gá dà fún yẹn ìnáwó yẹn bá lálàá bú kan lọ́wọ́ wípé ìwọ̀n ayé láti mẹ́fà náà wọ́n wípé lálàbù. àzùmọ́rù àwọn ará ilé ìtọ́jú alámẹ́gẹ̀ sáré gbóbi kẹ́ńsì àbọ̀yọjú ẹ̀kún mẹ́sì. wọ́n wípé bẹ́ẹ̀ náà lẹ́la àlè lálá bẹ́ẹ̀ ni àlè ló. lọ́wọ́ àti bọ́lọ̀ mẹ́sì sí àbó àbófilẹ́sì. àwọn ilé ni alájàkújakú ni ẹ̀. ọ̀rọ̀ bó di ẹ́ńsì ṣùgbọ́n àlà tó yẹ kó tún fẹ́yàn ẹ̀ lákin nípa nǹkan kan kò sí wàhálà ní ilé yẹn náà. ó ní mo rí ẹ̀ sí ìdánmọ̀ mọ wá sọ fún pé kí lọ́lọ́run ṣe fún ẹ náà wọ́n ní à gàfárọ̀ ni ọlọ́run máa forí jì mí ni wọ́n ní mo wá tún béèrè pé kí ló ṣe tọ́lọ́run fi forí jọ níbẹ̀ ni the hard and hard pẹ̀lú hadith yìí alẹ́ni iná ṣọ́ọ̀tù gbogbo náà ni mo fọ́n ká láàrin àwọn yìí ni mo fi káwọn yìí àwọn lọ́fà ṣé kàdáfọ̀ kó o kún bí ẹ̀ wọ́n gbé ọ́dí òyẹ́ mi lọ́sọ̀ọ́ pé à ìbáṣepẹ̀ kan mọ́tò òṣìṣẹ́ mọ́ fọ́ yẹn ti wúlọ̀ ọmọ kí ó nígbà ọmọ kí ó láwọ̀ àtọ́bákùn dẹ́ka tó ń bọ̀. ẹ yẹn wọ́n gbé ọdún yẹn sí gbogbo fún díẹ̀ sí wọn nígbà wọn fi kú ni wọn mọ̀ fáwọn tí ẹ sọ ọ̀rọ̀ yẹn wọ́n kàn gbé ẹ mọ̀ pé ní ẹ bá ti kú tán àwọn kẹ́ni yẹn sọ ẹ̀ẹ́dọ́gbọ́n lọ gbé àbọ̀ yẹn wọ́n sáré kọ́ tiẹ̀ bóde àtọ́lẹ̀ gbà yóò bá jù wọn bá àwọn eléyìí náà lọ wọ́n bá kù díẹ̀ lọ́wọ́ ayé àti àwọn. wọ́n ní pẹ̀lú hadithi yìí alẹ́ ni nashamtuhu fi náà èyí tí mo fọ́n kálá àrìn àwìn wàyí ò àwa débi pé wò afẹ́ sọ nípa kí ni ẹ̀kọ́ tó yẹ kó wà fún ẹni tó jẹ́ olùmọ̀ àti akẹ́kọ̀ọ́ òun la fẹ́ bẹ̀rẹ̀ báyìí. àkọ́kọ́ bíi tí a ti mọ̀rọ̀ <clears throat> hadith abi sa'id al-khudri radiyallahu ta'ala يعني باب جامع في آداب العالم والمتعلم ọ̀rọ̀ gbé tán nípa ẹ̀kọ́ tí máa ń bẹ fún olùmọ̀ àtẹ̀ntọ́ fẹ́ kọ́ ìmọ̀ hadith abi sa'id al-khudri radiyallahu ta'ala an ẹ̀rí fi máa sọ fún wa aka ìbẹ̀rẹ̀ ta'lim muta'allim tariqa ta'allumi ti zannuji kíkìlọ́ fà dáhùn yẹn òfin nímọ̀ bíi ìdíje ló mọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì nà rẹ̀ ni wọn ò dẹ̀ tọ́ má jẹ̀mú ẹ̀ ni wọ́n fi kọ́ ni wọ́n fi dàbí aláìkọ́ wọn ò dẹ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú mọ̀ wọn ni ó fi yé wọn. <clears throat> bọ́dà lómi lè máa fọhùn lẹ́ẹ̀fọ́ olùkọ́ gan ẹ lọ sọ́ra yín ọ̀rọ̀ yẹn mọ̀kàn ẹ̀wò bẹ́ẹ̀ ni o tó wáyé lẹ́ẹ̀kejì mi ni ó lágbára àwọn ẹni sọ fún yín ni o wọ́n gbé tuntun kù wọlé tó òun lèmi máa ń sọ <clears throat> ẹ bá kó àwọn ọmọ wa lè kí ẹ máa lórí báàkẹ́ wákàtí mélòó wọn lò lọ́dọ̀ wa wákàtí mélòó wọn lò lọ́sùkù nísìn ó ti padà di seven to seven báyìí fẹ́fà wa wọ́n sì sọ̀tẹ̀ fún wọn náà kìí ṣe pé ẹ̀yin náà kúkú rí pé bó ti ń ṣẹlẹ̀ náà nìyí wákàtí méjìlá lójoojúmọ́ ó lò bẹ́ẹ̀ kò ní bí jọ́ márùn ó dá àwọn míín sátọ̀dẹ̀ wọ́n lè láwọn oṣù sílẹ̀ wọ́n ní àti sunday àwọn èyí lọ́wọ́ arọ́jọ́wò ní ọmọ wọn ò sí lẹ́sìn sátọ̀dẹ̀ àti sunday òun wá a ní wọ́n dé láago mẹ́jọ wọ́n dé láago mẹ́wàá wọ́n ti kó lé kéwù ní tòun àti mẹ́ta nínú ọ̀sẹ̀ kan gbogbo wọn lọ lé ní six hours sì lọ àpá wọ́n lè lọ sí wákàtí tó ń kọ yọ́lẹ̀ àti wọ́n wá wákàtí rẹpẹtẹ bẹ́ẹ̀ tẹ́wọ̀n nípa àlẹ́ ilmu láyá àti ìkàbà àdúhù hátà tá àti àkólà. ìmọ̀ apá kan rẹ̀ ò lè dọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi lọ́ọ́ bá ìmọ̀ gẹ́ẹ́yẹ́ tí ò ní sí táàmù kan àti kò lò pẹ̀lú mọ́. ẹ wá wo wọ́n fi sísá wà sílẹ̀ láàrin ọ̀sẹ̀. ó sì dá mi lójú wọn ò ní gbé sí àyẹ̀wò pẹ́ẹ́ tí ó fi di ọ̀sẹ̀ mi. wọ́n sì lo twelve twelve hours times five mélòó ni sixty hours níbì kan ẹni gbà tá a sọ pé tọlọ́run kó náà ni ọlọ́run wa àlùbáṣà kásìkò yìí ló ti pọ̀ tó yàn. so nípa bẹ́ẹ̀ ẹ̀kọ́ yẹn ò sí mọ́ torí bí wọ́n ń lò sí pípọ̀ yẹn di lápalára wọn gbé dé kínní báyìí ọ̀tọ̀ ní bá ti ń wùwà. ẹ̀rọ àdìfẹ́ lomi yọ lọ náà ni kò ní mú nǹkan kan bọ̀. láti gbọ́dọ̀ dá àwọn kìnnìyàn padà àwọn kẹ́rin ẹja ṣe é ni wọ́n ti máa ń fi kó fi lè rí bí ṣe máa rí yanjú kìí ṣe dẹ́bọ̀ o àmọ́ sì lẹ́kọ̀ọ́ nípa ti kí ẹ̀rọ náà ti lè jẹ́ ní tí ó dìímọ̀. látọ̀dọ̀ àbí Sa'id al-Khudri ọ̀jọ̀ ọ̀hún tọ́lá án àtẹ̀ní àdéhùn yìí dọ̀ àìfù dídán ó sì jáde ìtùtọ̀ gbajúmọ̀ ọ̀lẹ̀ dídán sínú àdéhùn náà. تعلموا العلم وتعلموا له سكينة والوقار وتواجعوا لمن تتعلمون منه ولم ولمن تعلمون ولا تكونوا جبابرة العلماء طب أنا القيمة ẹsì kọ́ ìfarabalẹ̀ fún mọ̀ yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsì kọ́ ẹtẹríba ẹlòmíì wàá wo wọn bọ̀ wípé èdè Yorùbá lọ́wọ́ á ní kéèyàn tẹríba àwọn àròpé tí wọ́n bá ní kéèyàn tẹríba òun kéèyàn ṣe báyìí. lábáwá èdè tó fẹ́ jú mi tọ́lọ́run fi sọ àlùkò áàdì kalẹ̀ bí lè sáàdì àròlé yìí mú rí. a mọ̀ pé kò kẹrin lọ́wọ́ àánú èdè tó ń sọ láyé o ìgbó ṣáájú rẹ̀ kò sí ti lélẹ̀ nù èdè àwọn China òun lọ́wọ́ àníkò kẹrin lábáwá àníkò kẹrin nínú èdè tó ń sọ gbogbo ilé ayé yìí. ìmọ́tò òun ti bẹ́ẹ̀ òun ni èdè tó ṣe wípé ó pé pérépéré ó sì kálá láàyè ẹlẹ́kùnrin àlàyé. sàwádọ̀ ó ní ìtumọ̀ tí ń tú nínú èdè lára sí ọ̀jọ́ kéèyàn tíráì. ó yá ìwé kéèyàn tẹ ọrùn bàbá yìí ó ní èdè fún kéèyàn tẹ ọrùn bàbá yìí ìrìnsìn náà làwọn ń pè nínú èdè lọ́ba tẹ̀lé pé kò jọra wọn pé pé èdè yẹn ọ̀fẹ́ jú pọ̀ nígbà tí ẹ̀jẹ̀ ní orí méjì rẹ̀ ẹ̀fẹ̀ ní méjì inú èbò two virus náà ẹsẹ̀ fi two sí àti níbi ká dákọ̀ two níbi virus afẹ́ dákọ̀ ní ọlọ́wọ́ àkọlà mọ́nì láàrin àwọn ará pípé rẹ̀ nìyẹn ẹ ní ìtẹríba kí ni tàwa àdó òun ni kéèyàn gba òtítọ́ ẹ jẹ́ ká kó síwájú sọ kéèyàn gba òdodo lèmọ́n tata alẹ́múnami tẹ́rìbà ni lọ́dọ̀ ẹni tẹ́yìn bá ń kọ́ fẹ́ bá ń kọ́ mọ́ lọ́dọ̀ rẹ̀ kódà wọlé mọ́ tó alẹ́múnà ẹni tẹ́ fẹ́ kọ́ gan oní ẹ̀ẹ́dùn gba òtítọ́ tóun náà bá mú dodo wa tẹ̀kọ́tẹ̀kọ́ wọlé àtàkùnú jẹba díẹ̀ ọ̀tá lẹ́ọ̀lẹ́mà ẹ má jẹ ajẹ́ nígbà máa wọn lùmọ̀ tẹ̀lé àtàkùn ṣẹlẹ̀ àdéhìí kan lẹ́bí ọdún yẹn bọ̀ nínú àwọn ẹ̀kọ́ mímọ̀ pàpàjùlọ ẹ̀kọ́ yìí ẹni tó jẹ́ olùmọ̀lẹ́yẹ kò ní. حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال علموا ويسروا ولا تعسروا ثلاثة ولا النبي صلى الله عليه وسلم قال علموا ẹ̀yin tẹ́ jẹ́ olùmọ̀ ẹ ما máa mọ àwọn èèyàn ẹ̀kọ́ kan nìyẹn pé ẹ má fi mọ̀ pamọ́. ọ̀yá ṣerú ẹsẹ̀ ọ̀run fáwọn yẹn má jẹ́ kó ṣòro ọ̀lá tó á ṣerú ẹ má lè mọ̀ wọn tọ́ba ti lé ju àwọn yẹn ó tù ká náà. lóòótọ́ yẹn ọgbọ́dọ̀ dẹ́jú òbí tó yẹn bá dẹ́jú lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ sí wọ́n fọ́ fún ṣòkòtò yẹn. Ustaz wọn òfin tẹ láti máa ẹ máa bá ń gbé báàkì ní ẹbọ̀ wá lé kéwú. Ẹ máa bá ń gbé bọ̀ ẹ́ ẹ kẹ́dé mẹ́yìn máa ń sún yín. So, ìbí máa ń sọ pé gbogbo àwọn tó le nìyẹn á nídìí wọn. Gbogbo àwọn àmúsálò àwọn ṣéèkù wà yẹn á nídìí wọn. Èsì gbogbo èèyàn náà ni ó fi máa dẹjú tọ̀tẹ́nìkan bá jẹ ẹnìkan ó jẹ ó lé ha àbákẹ́rẹ́ àti ọmọ rò rí bákan ọ̀dẹ̀ ọlọ́ọ̀ta la ní wúlò ìgbà wọn káwọn àtẹrà abájúrì ìjọ́jọ́ ní bóun ní ká ti ṣe wọn àbákẹ́rẹ́ ní ẹjẹ́ agbowó lọ́wọ́ wọn ẹjẹ́ agbowó lọ́wọ́ wọn Islam wọn kú nídìí owó káàdì fowó yẹn tó fi gbẹ́sìn ká ó mọ̀ rèwé lẹ́yìn ní ẹ̀jẹ̀ máa mú wọn kọ̀ kẹta pa wọn. lórí àgbò lọ́wọ́ wọn yẹn lòjijì ọlọ́run fẹ́ máa fẹ́ lọ ayàbádé ìpè pípa ni ẹ pa ọ́. àní sálẹ̀ má máa rí gbà mí nǹkan ní ìbẹ tó ṣe yí pé ni wọ́n ní wọ́n ń pè ní hekima kó lé nígbà tó yẹ kó lé kọ́ nígbà tó yẹ kọ́ هي الحلم ọ̀gangan lọ́gbọ́n. ẹlòmí ọmọ wa lérò pé oúnjẹ ṣètùmọ̀ ní kọ́ máa rọ gbogbo gbà là kódà alifula. ànábì sallallahu alaihi wasallam níjó ní ìlànà òkú lọ́tọ̀ tí mọ́sálásì. sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ ṣe ń wọ ọ̀rọ̀ ìtọ̀ ẹ ò fi àpòsí ah, àlọ́ pa mọ́sálásì jẹ́. alùpùpù fẹ́ ń ké káyì bóyì àpòsí. Ah ìdíjọ́ ọlọ́run ẹ fi ilẹ̀ ajá gbígbé rọ̀ lọ bá dé mbẹ̀ hikman wọ́n lọ fi ọ̀gá dókítà òsì dókítà tó mọ sẹ́tà níbi sọ̀rọ̀ lọ́wọ́ ìdí ní ìdílé yìí sọ̀rọ̀ fún ní ẹ̀bá sétọ̀ mọ́dì yóò kó bá kínní kan nù àárẹ̀ ẹ́ ẹ́ ẹ́ ó lè padà di pé wọ́n ní dọ̀tí ń dúró sínú kínní èèyàn yóò padà di wàhálà. La ilaha illallah sallallahu alaihi ẹ bí àwọn ìfìṣàfáàtì ní ìbẹ̀ tí wọ́n fẹ́ ṣe ìjìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam dẹ̀ ti parí ọ̀rọ̀ lórí ẹ̀sìn ẹ̀tọ́ òun ti wí ẹ̀kẹ́dẹ̀ ẹ bá fẹ́ sùn ẹgbẹ́ òun ni ọ ni wọ́n ní ẹbí lélẹ̀ ẹgbẹ́ ọ̀sùn àwọn àti ẹmọ ẹlẹ́nijọ́ mẹ́ta yìí àti tí yẹn bá fẹ́ gbé òsùn lélẹ̀ ó lè wọ́n wá gbé kẹ́ abẹ́ wá gẹ́gò lórí ẹ̀ ìgò kí lọ sí ẹ̀rọ láti kátó kìíní sọ̀rọ̀ ní ẹ̀rọ gẹ́gò kẹ́ kìíní kẹ́ ẹ̀gbẹ́ kẹ́ ọ̀dẹ́ àpá tó lè lọ́ wá fún hàlẹ̀ fún lẹ̀ sí báyìí àwọn àti kátó tí láti tẹ́lẹ̀ bẹ́ẹ̀. tó nípa bẹ́ẹ̀ àdébìsọ̀ lọ́wọ́ àṣálá sọ wípé ẹ má jàgbé mọ́ ẹ̀fílẹ̀ ẹjọ́ parí ìtọ̀ dáadáa àti tó ṣe dábọ̀ jù sallallahu alaihi wasallam ló sì tọ̀tún ni wọ́n lọ mú omi tó tóbi bí omi fèèdì nílá kan ọ̀rọ̀ sí o tún kọ́ alẹ́ sí bẹ́ẹ̀ kò sí nǹkan tó mú ọrùn tọ̀ lọ́jọ́ mi lọ ẹ̀ bá lù bẹ́ẹ̀ lọ kò fẹ́ márùn-ún ló ní pápá tọ̀lé àtọ̀lé ẹ̀ ọ̀fẹ́ bá sọ ẹgbẹ́ náà ẹ̀ gbé orun àbẹ̀ nígbọ́ ìmọ̀tọ́ bá rí òdi síbi tí omi èyí tó súnmọ́ ni ká má gbóhùn ẹ̀ máa tún dọ́gbọ́n kẹ́kọ̀ọ́ ń kẹ́gbẹ̀ yẹn pé àdékò tí ohun tó lè dé tọ̀ lọ́jọ́ omi lọ àti ọrùn rẹ̀ àti tọ̀. ó rí i pé kárọ̀ ń bẹ̀ yẹn ni ṣèkìmọ̀ yẹn. njó ní mo sẹ́yìn ò ní kà sí. wọ́n ní pé màá dùn ní jábẹ́ lọ́jọ́ lọ́ọ̀fù sọ̀rọ̀ àjù tọ́jú olùmọ̀ tọ́ba ti kírun pẹ̀lú ń alọlé alọsìn fáwọn obìnrin làwọn ọmọ kéèké táwọn lè lọ mọ́sálásí tí wọ́n jẹ nẹ́fílà tí wọ́n jẹ ọ̀rìn òun lè rí ipò lè kí ásámù lẹ́yìn tàbí ọ lè kí ìṣáì lẹ́yìn ẹni fi ń kásámù táwọn fi hàn mọ́jú wá sí ilé ìlọ́lọ́dọọdún lọ ìgbẹ́ ní ẹ̀lẹ́ ìkíní fílà lẹ́yìn ìkíní bọ́túndọ̀dún tí wọ́n tù mí mẹ́rẹ̀mẹ́rẹ́ mo ta ti kà àwọn nǹkan mi fẹ́ káwọn yẹn máa lọ fà kéwù kò fún ọ bí àwọn ọmọ ìdánigbèsè èsì kásẹ̀tì ó ń kà lórí. Fẹ́wà pé ọ̀gá ìyẹn ka Kùránì kan dáná. Ọ̀rọ̀ nílé lòdì sí ọlọ́run kan bílẹ̀ ìwọ̀n tó ń pè ní Hikman. Wọ́n ní àfàtánà ya Mu'az tó wà ti ń jẹ́ Hikman, òun ni ká lè nígbà tó bá yẹ ká lè ká sì rọ̀ nígbà tó bá yẹ ká rọ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ olùmọ̀ ọgbọ́dọ̀ rọ̀ ni o pẹ̀lẹ́ kọ́tà ń sọ sálá ń kọ́ wa ìpè ọ̀yá sírò ẹ̀rọ wọ̀lá tó a sírò ẹ má lé o tí ẹ bá lé àwọn èèyàn sùn ká fún òkú nìkan ti tẹ́lẹ̀ ọba adẹ́dà ni wàlá òkun tàfàbọ́n pẹ̀lú ìzọlùpàlùbí làwọn ọ̀tò mi kàwé. tọ́ba jó níbi inú tọ́kàn rẹ̀ lé àwọn yóò tún ká ọkà débi ọ débi kálukó ti tún ká káyọ̀ wàhálà káàdì ti pọ̀ jù. ìpè yìí ò ti à ń mú mi ìpè yìí àwọn ti ẹ̀kọ́ yẹn ti wúri mi wá ní. ọ̀rẹ́ pé mi á dàtà mi yìí nífẹ̀ẹ́ nú yẹn lọ́rọ̀ ju kí mo yọ dìbì lọ. ẹlẹ́mìí owó pé òun fún ọ ní ẹgbàá ni ọba àti bímọ kan máa wọlé ọkọ. èèyàn máa mú ní báyìí náà wọ báyìí. ìtọ́ba yẹ kéèyàn lé èèyàn lé ìtọ́ba yẹ kéèyàn fojú èèyàn mọ́ra èèyàn fà mọ́ra. ilé ayé ti wà ní òun ní jẹ́ síkì. bákan náà nínú àwọn hadithi mi tó yẹ pé kọ̀ lálàáfíà afáwọn Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ṣùgbọ́n tó àyè fún jíjà ní ẹdún ní hadith wọn náà jíjẹ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé. ma anzala Allahu shay'an aqalla min al-yaqin wala qasama bayna an-nas shay'an aqalla min al-ilm وما قوي شيء إلى شيء أبين من العلم إلى علم. طب. وني ọlọ́run ọ̀sán kankan kalẹ̀ tó kéré sí àmọ̀dájú ọlọ́run òsìn pín kínní kan láàrin àwọn èèyàn tó kéré sí àmúmọ́ra wọ́n mọ òwe ẹṣẹ́ onílà ṣe ìhìn aziyana min ilmi ila ilmi kò sí kínní kan tá a lè kó papọ̀ mọ́ nǹkan kan tó máa kọ́ sọ̀ba ju kéèyàn ní sùúrù kú mọ́ ní ẹ bá ní farabalẹ̀ ní ẹ ṣe sùúrù pẹ̀lú àwọn ẹ̀ ó súnmọ́ nítorí yẹn wò fún ọ̀fẹ́ kọ́ ẹ̀ wọ́n lè padà kọ́ káwọn kò jogun sùúrù yẹn fún yẹn bí máa ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ó dàrú yẹn ń mú yẹn lábẹ́ omi sẹ́gàn àmọ́ kò sí ohun tó lè bá kó pọ̀ mọ́ nǹkan tí ọkọ̀ sọ́ba tó kí sùúrù kú mọ̀ lọ́wọ́ àwọn kan lágbà tí òbí inú àfáàfáà wọn wí ńlọmọ kéwu rẹ kọ níwá ìlú kò sí ìyàn kẹ máa rí táwọn ọmọ kí wọn máa yá pàdé ìyàn tẹ nílé mú nǹkan ọmọ kí ó wù òun pé máa ń kọ sọgbà mọ tó tún wàá tó fi pé hadith yẹn kọ lálàáfíà ṣùgbọ́n àtàǹfààní ń bẹ tọ́lájọ́ ọ̀rọ̀ olówó iyebíye tọ́wọ́ aláfẹ́nu àwọn ẹni rí a máa ń fa àmì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti wá látọ̀dọ̀ àti ọ̀gbìn ni yàtọ̀ pé àní kò sí nǹkan kan tá a lè kó pọ̀ mọ́ nǹkan tí ọkọ sọba tó ká fi sùúrù kan mọ́ gbogbo ara bá jẹ́ olùmọ̀ ẹ̀ka kan já ní sòrò ọlọ́ọ̀hí àwọn èèyàn máa wùwà rí fífi yẹn lọ wọ́n sì ti mọ ohun táwọn òwì ìjọba ti fẹ́ bí. àtọ́ tó ń fẹ́ nìyẹn ṣe dá ṣùgbọ́n àfáàlẹ̀ yìí. àwọn dájọ́ àwọn ọ̀sán tó ṣe dá o ṣùgbọ́n àfáàlẹ̀ yìí. gbogbo orúfẹ́ àwọn tó ń wà bẹ́ẹ̀ ẹ̀yọ́ ti kà nínú tíra fò lànà lè ṣe sí wọn lẹ́gbọ́ ọ̀rọ̀ yẹn yẹn fi gbọ́dọ̀ ní sùúrù. ẹ̀yẹ́ gbọ́dọ̀ ní sùúrù gà ló fi pé inú nǹkan tó lè kọ̀sọ̀ bá mọ́ ni sùúrù sùúrù ni. bákan náà àfa ni ẹ̀sà ọjọ́ ti rú tòkè yìí pé àní nǹkan kan àlè kó papọ̀ mọ́ nǹkan tó máa kọ̀sọ̀ bá tó sùúrù ká pa mọ́ mọ́ á kọ̀sọ̀ bá. bákan náà muhammadu ajilan ọ̀nìmọ́ mi ṣe شيطان شيء أشد على الشيطان من عالم حليم إن تكلم تكلم العلم وإن سكت سكت الحلم يقول الشيطان انظروا إليه كلامه أشد علي من سكوته يعني ولا برع محمد بن عجلان رحمه الله wọ́n ní kò sí nǹkan kan tó le koko fáṣe dání tó lùmọ̀ tó ní sòrò kùn nítorí pé olùmọ̀ yẹn tọ́ba ní kò ń sọ̀rọ̀ takallama bi'ilm ìmọ̀ ni ó fi sọ̀rọ̀ kẹrẹ dàgbà ẹja sọ̀rọ̀ ká má jẹ́ kí ìtara mú wa bí ìgbé ọ̀rọ̀ tó yẹ kó jẹ́ mẹ́rin ká sọ ní méje. lọ́ọ̀lì ká sọ̀ra àbáwọn má pẹ̀rẹ́ wa máa ń fẹ́ ìyẹn ju yíṣù kan lọ́jọ́ àwọn èèyàn lè rú gbá iná ìlàfà gbé wá sí wàásù ní àfi bí má pẹ̀rẹ̀ wá. nítorí àìpé kèrè sí haram ẹ má jẹ́ ní haram ìyẹn kò kó bá wa kò sí ìyẹpẹrẹ kankan tó kó bá wa. wọ́n àìpé wúwà mẹ́ ẹ̀já sọ pé wúwà mẹ́ ká sì ní. ìpè kìíní báyìí léwu. ó sì lè jẹ́ pé sẹ́rí àsọ̀tọ́ ìdẹ́mbẹ́mbẹ́ pé ẹ ká sọ ọmọ bẹ́ẹ̀. ìwọ́n kí wọ́n kẹ́lẹ́ wá gbé hárọ̀ ìdò ní tẹ́lẹ̀ wọ́n padà sí ọ̀rẹ́ pé à ń tẹ́jà wọ́n padà sí ọlá láì mọ̀ká. gbogbo ọjọ́ kíjọ́ ìgbà tí ìgbà tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ẹja á ti mẹ́ta kálílà mọ̀ rẹ̀ àyè. ká máa fi mọ sọ̀rọ̀ tó ti pé tí wọ́n bá padà wá títí báyìí wọ́n máa sọ nǹkan báyìí mo tí wọ́n kẹ́ máa sọ ni ìyẹn pè wá kódà nǹkan yẹn lè ta oyin lára nígbà tí màá fi ń ṣe wá sí bíbá yìí níjọ nígbà tí mo fi ń gbókè ọ̀la. sẹ́wọ̀n kan ní ń bẹ láàrin alimu àti alidu. ẹnìkan wá jẹ́ bí oní sùn fi ń jẹ ọ wá gbọ́ wà mo ṣe pé ẹni ọba fọwọ́ àràmù ṣe hajj ó ní hajj ṣùgbọ́n àléhìlì èsì ẹ máa ń sọ̀rọ̀ yìí fẹ́ sọ lónìí láti rẹ̀ mí òun kọ̀ mí rẹ̀ kọ́ bó wa ni. bó wa ni ṣe wá wí pé ọ̀ní hajj. ìrí nǹkan tí mo lè fi tán torí hadithi tó wá nípa pé sẹ́ni ẹ bá ti làbẹ́ẹ̀kà wọ́n sọ pé làbẹ́ẹ̀kà hadithi tó ayé. kò sí ìyẹn rárá rárá ṣùgbọ́n ìjọ tí wọ́n bá fẹ́ di ẹrù ẹ̀fẹ̀ rú ipa ìdílé bàkà. tó kọ sọ ọmọ bẹ́ẹ̀ ó béèrè ju kan jẹ̀sọ wípé kò ní. Ah, sí ìyè rárá bẹ́ẹ̀ náà lóbìnrin sí ọlọ́ọ̀sìn hajj sí ọ̀pọ̀pọ̀ lọ kò mú fámìlì lọ. ṣé kò ní? hajj rẹ̀ ọ̀sán yìí ni àríhà àlìísì ismu wo ni o ismu pé kọgbọrọ ká nẹbi lẹ́nu sọlọlọ àlùfẹlá fóònù ní ọgbẹdọ tíráfù ó dàbò sí jọ tàyà fífẹ ló kí ni o mà bó sì máa wá yanjú ẹ ní kọ̀ọ̀kan nìyẹn káṣẹ ní àwọn olùmọ̀ padà sọ wípé nítorí yẹn ti ẹ lé ń adẹ́dà sọ wípé wàlíláhi alàmẹ́sì xijolbẹ́sì mọ̀nìsàtọ̀ àyìlẹ́yìí sàbíìlà. ìpè ọlọ́wọ́ ọba ti hajj lọ́rẹ̀ rẹ̀ fáwọn yìí láti lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba òkújọ mọ̀nìsàtọ̀ àyìlẹ́yìí sàbíìlà. ẹni tó bá nípa láti rìn ọ̀dẹ̀ yẹn. wọ́n ní obìnrin tí ò sì ní sí máa wà fún ìyá kẹrù mùsẹ̀fì ètò ìtẹ̀yẹ tún lágbára. sọ̀yìn ọ̀rọ̀ òun náà gbọ́dọ̀ rìn tọrọ bá mọ ní márùn kéèyàn sọ márùn kẹta ọba ló fi kún ni yẹn adẹ́sàn yẹn làbá fún àṣẹ ìtọ́nù tó lè mọ̀ tó ní إن تكلم طب صر تكلم بعلم عفي مصر وإن سكت طبعا يقول ذاك سكت بحلم أداك فلسورنا كيف تدينه مدري بقى صر إنه لم بيمني إذا كان يعني أقوله أن يقول الشيطان ما لا شيطان يوم أطلعه انظروا إليه ẹ wo ẹ wo arákùnrin yìí kàlámùhù àṣàdù aláyà ní sùkúùtì yìí ọ̀rọ̀ rẹ̀ gan tún lé mọ́ mi jù dákẹ́ rẹ̀ lọ. torí bẹ́ẹ̀ á dùn báyìí láti bàrà máa pàdé àbí ká ká orin yìí sí ẹja ká orin yìí sí ká jó. Ibn Wahab wọ́n ní bọ́ọ̀lù làáyíha ọlọ́wọ́ látọ̀rọ̀ Ibn Ajlan látọ̀rọ̀ rọ̀jà Ibn Haywa wọ́n ní wọ́n sọ pé kò sí ohun tó da sí Islam wọ́n yẹ sí inú olùkìyàn nítorí pé sẹ́ẹ̀ta ní islam ti sẹ́nu ní ìmọ̀ kò sí ohun tó dáa tó islam tí ìmọ̀ ní bá kọ́ sọ. ọmọ asan ìmọ̀ kí ló fi ń dáa tó ìmọ̀ wọ̀nyẹn sí ìnùnú takọ̀ níbẹ̀rẹ̀ ọlọ́run bá ṣe kí ni ọ̀ tó bá kọ́ sọ. ọmọ asan takọ̀ wa kí ló fi ń tó bẹ̀rẹ̀ ọlọ́run wọ̀nyẹn sí ìnù halẹ̀ tí mo bá kọ́ sọ̀bà tí èsì bẹ̀rẹ̀ ọlọ́run lásán ha ha ha lórí pé mo ní ọkàn máa ti ní àti wọ́n ti mọ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n máa ń sunkún ilé ìsọkúsọ tẹ̀ ń sọ yìí náà ni ah, wọ́n ní ilé máa ní ẹ máa ń súnmọ́ ìyàwó rẹ̀ ó lè máa wojú ara rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lè wò bí ìyàwó rẹ̀ ni ìbá ah, ah, ń sunkún àbá kí ló wọ́n mọ àṣàmì làyín kí ló fi ń da tó ìmọ̀ òye sínú lẹ́hìn ń sùúrù kọ̀sọ̀rọ̀ kí ló wá fi ń da tó sùúrù òye sínú òrèfà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà tó wá kọ̀sọ̀rọ̀. من أقاك أود هذا خص النوم معنى قال الحلم العلم والحلم قل ذكر من للمرء إذا هما اجتمعا كم من وديع حسما به العلم والحلم فنال السمو وارتفع ó ní sẹ́ rí mọ̀ àti àmúmọ́ra ó là tá a kàrọ̀ mi ọ̀sán méjì lọ́jẹ́ tó jẹ́ ọ̀sán àpọ́nlé lèlè má rí ìtọ́mọnìyàn ìdáhùn mọ́jú tá a mọ̀ a tí méjèèjì bá kó jọ fún yàn kàmí wàdí sàmọ́ mi nílé ẹ̀lmù mélòó mélòó ẹni lẹ́ẹ̀lẹ́ẹ̀ tí mo ga ìmọ̀ gbé ga wàlẹ̀ ìlmù àti sùúrù ọ̀nà ẹ̀la sọmọ wa wàrí sáfà á. wọ́n tàn wá rí gíga ó sì ga sókè sì ni wá nì. láàyè sẹ̀dí mọ̀ òṣùnú rò máa ó ní àti máa ní sùúrù láàyè sẹ̀dí mọ̀ òṣùnú rò máa dídá méjèèjì ò lè pé o èlà nìjámọ́ ìdídá ọ̀dà kàmá. àyàfi báyá délẹ̀ kẹ́rẹ́ tó ní mo tún ní sùúrù kù kó lọ́n. àlùbínà àdọ́ àgùnmá àhàmàláhù àdọ́ àtàdọ́ àkọ́nikólò rọ̀fáì àlùbínà àbí kólò rọ̀fẹ́ àlùbínà. gbogbo ẹni tí bá ń gbélé gbogbo tí ń gbé ga àdọ́ ahùmọ́ yóò máa rẹ̀ ńlẹ̀ àkùmọ́làhùmọ́ àdọ́ àfàdọ́ à. ìyẹn ní pé tó bá pa sófò tó bá pa sófò kó níbi pé méjèèjì pé sọ́dọ̀ ẹnìyàn. àkùmọ́làhùmọ́ mọ́ àdọ́ à ìyẹn ni pé yóò sọ ọ́ di ohun tó relẹ̀ ohun tó rẹ̀ nílẹ̀ fàǹtàgọ̀ àyínká yẹn ó sì lọlẹ̀ pápátá tí ọ̀bá ti sí tí méjèèjì ọba ti papọ̀ fún yẹn ìmọ̀ àti kíni o àti sùúrù sọ bí ìlàdùn ṣàwọ̀ á fi àyè béèrè lẹ. أول الثاني الثالث الرابع الخامس السادس السادس الثالث الأول Thank you tí òun á sí omi láti fi mọ́ra tó wá dé tí òun kúrò náà yẹn lò. Lọ́gbà tí yẹn dé ibi tí yẹn ọlọ́wọ́ gbà, ìgbọ́n kẹ́ni ẹ lọ sí kíní ọ̀hún, kọ́lọ̀ padà ṣe ìjà ẹ̀. Àbẹ́ẹ̀ ti gẹ́ pàpájúlọ́mọ́ ti kọ́ gbàgbé. ẹ̀dọ́ bó ti lo òkúta tẹ́lẹ̀ fún ẹgbẹ́ bó ti wà yẹn gan tẹ́lẹ̀ na lọ́wọ́ ẹgbẹ́ kan padà rómi gan lè fọ́ balẹ̀ tí ó kírun ní dàrú padà tó bá padà bẹ́ẹ̀ náà nìyẹn náà ló ti padà gbàgbé ní lórí náà. ìyẹn wẹ nídìí yóò tó bá padà rómi tó ti kí ni padà fi omi yẹn ara yí wọ́n padà gbà pé a lè sọ pé dandan ọ̀sà kékeré ọ̀sà dá padà. wọn bá rìn ẹbí olóṣèṣe mọ́ra tí ó wà níta nígbà yẹn lọ́dọ̀ jẹ́ dandan ọlọ́ wa rẹ̀. aleykum salaam. ọ̀kẹ́ wọ́n ní tọkùnrin bá fẹ́ kírun tá a bá jẹ́ méjì ìmọ̀lẹ̀ ńtọ́ fẹ́ wà lọ́dọ̀ lè mọ́mú ọ wa ẹ dáhùn ọmọ wa lọ́dún lè mọ́mú ìmọ̀ta bá gbé mẹ́ta lè mọ́mú ọbọ̀ wájú ẹ̀yin obìnrin tó ti bẹ̀rẹ̀ ariwo rí tọ́ lè mọ́mú ọbọ̀ wájú àwọn méjì yẹn wà lẹ́yìn wọ́n ní tọ́ bá jágbé pé àwọn obìnrin ni wọ́n fẹ́ kírun kọ́ méjì làwọn náà tẹ́lẹ̀ wọ́n á padà pé mẹ́ta tẹ́lẹ̀ ẹni tó jẹ́ ìmọ̀mọ́tò tóun ní ọba wájú kò ní bá wájú àárín náà ni ọwà ìmọ̀mọ́ òtún ọ̀sẹ̀ ti fáwọn ọ̀sẹ̀ àti ọlọ́run àìlọ́ èyí ṣe dírú yẹn náà dídá ìdánsẹ́ o àfẹ́ràn àdùnlélẹ̀ jọwọ́ àti sáájú àwọn ọkùnrin àwọn ní oṣù tẹ́yìn rẹ̀ ìlànà èyí láwọn sí lójú òní náà ẹni kí wọ́n yí padà ní bàbá. ọlọ́run ó bòyí láti rí wọ́n ní àwọn fẹ́ wọn lọ sí mọ́kà àtàrà òsì kéèyàn méjì bóòlù láti yanjú ẹ̀ ní àwọn ìyàwó ọlọ́wọ́n ọba ni bòyí láti rí àrọ́gbà àlè ríṣẹ̀rí àti tùn bí mú wa yàtọ̀ sí ìdáhùn kọ̀ọ̀kan láti parí ẹ̀ láti dè lóyà ọlọ́wọ́n bọ̀ wá láti rí kódà ìbùkún ọwọ́ dúkìá wa ta bá lè gbìyànjú rẹ̀ lágbára ọlọ́run náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت